الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah nabiyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa man wala assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. عن أبي ذر جندب بن جناده وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي waqala hadithun hasanun adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam èyí tí a ṣe àkójọ rẹ̀ sínú tírà Riyadu Salihin à ń bẹ ní ojúpọ̀nà báàbù al-muraqaba ojúpọ̀nà kí èèyàn ó máa ọlọ́run kí èèyàn ó máa nífurama ọba ọmọnìyàn bá wà eléyìí ni táǹpì al ojúpọ̀nà yìí hadith eléyìí tí a fẹ́ máa gbé yẹ̀wò lálẹ́ yìí ó kó sí abẹ́ ojúpọ̀nà náà afáwa Abu Dharr Jundub ibn Junada àwọn ni wọ́n gba hadith yìí wá bákan náà Abu Abdurrahman Mu'adh ibn Jabal àwọn méjèèjì ni wọ́n jọ gba ẹgbàá wa ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́wọ́n bá kó bá a yọnu sí wọn. Abu Dharr al-Ghifari òun náà náà ń pè ní Jundub bin Junada ara Ghifar ni náà fi ń pè ní Abu Dharr al-Ghifari ntí Abu Dharr sàábé ọ̀kan nínú àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam ni ó gbajúmọ̀ pẹ̀lú. azuhud ìráyé sá ní tó fi gbajúmọ̀ nìyẹn nínú àwọn sọ̀hábà ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ ayé púpọ̀ tí kò wálé ayé máyà ọlọ́run ní kí Islam kó lapa dáadáa púpọ̀ nínú ìgbésí ayé ẹ̀ torí pé ó ti fi àsìkò tó pọ̀ nínú sẹ̀mí ẹ̀ ara adigunjalè òun ni abudar jẹ́ amrọba wọ́n sì mọ ìran wọn sí ìran tó ṣe wípé kẹ́ẹ̀tó lè rẹ́ni tí èyí ṣe adigunjalè tí wọ́n lọ máa dáyàn lọ́nà nínú àwọn ìran wọn yẹn ọ̀sán wọn náà ni gifa alu gifa náà fi ń pè ní abudari algifari. Al ní tí wọ́n mọ ìdílé wọn yẹn mọ̀ fámìlì wọn ìran wọn tí wọ́n mọ̀ mọ̀ nìyẹn ṣùgbọ́n gbà tó gba Islam ọlọ́run ní kí Islam yí gbogbo àwọn ìwà pálapàla yìí ọlọ́run ní kò yí padà kí wá ṣe pé nínú ìgbésí ayé ẹnìkan hátà nínú ìgbésí ayé àwọn èèyàn rẹ̀ náà tó gbígbà tó gba Islam tán ó padà lọ bá àwọn èèyàn rẹ̀ ó sì ṣe wáàsí fún wọn wà á gbogbo wọn náà sì ṣe kí ni o wọ́n sì gba islam wọ́n wá kúrò ní adigunjalè wọ́n padà di èèyàn dáadáa orílẹ̀ èdè kó yẹ wá wípé a ò gbúdọ̀ jákàmùná lórí ẹnikẹ́ni lókùrúgbà tí ò bá tí ì kú ọba aláyè padà lọ́lọ́run ọlọ́run má yí wa padà sábúrú o. wọ́n sábà máa ń pè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan òmórúkọ rẹ̀ kúníyà rẹ̀ àti ibi tó ti wá Abu Dhar al-Ghifari algifari yìí orúkọ táwọn èèyàn mọ̀ ṣáìdá ni kí ló dé tí ò fi yí orúkọ ń padà kò lè yí padà torí pé kìí sókọ rẹ̀ ó kọ ẹbí ni lóko tó bá ti yí padà ó ti yọra rẹ̀ kúrò nú ẹbí òun tòlóbi jẹ́ kí wọ́n wá láti inú fámìlì kan tó ṣe wípé ó kọ baba ńlá baba baba yín tí wọ́n fi ń pè ó kọ òun kò wọlé dáadáa nínú Islam. No o ò lè yí padà o torí pé ìwọ nìkan kọ́ ló ń jẹ tó o bá ti yí padà lórí tiẹ̀ o ti yọra rẹ kúrò láàrin wọn o sì ẹlẹ́bí mi ò sì nígbà kó o fẹ́ ààrẹ sínú ẹbí tiwọn bẹ́ẹ̀ orúkọ baba ńlá baba baba yín wọ́n ń pè ní awúsíkà hmm? àbí fàdèyí àbí dágunró hmm? àbí orí ẹkùn. ògúnmọ́dẹ́dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá yẹ pé ó kọ tiẹ̀ gangan ni lọ yí padà ṣùgbọ́n bàtí èdè tó kọ wípé orúkọ bàbá ńlá bàbá bàbá ni gbogbo yín lẹ̀ jọ ń jẹ wọ́n ti mọ̀ ọ́n mọ̀ ẹ̀yin ọmọ ẹni yẹn ò ní yí padà fílẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àárí gbogbo àwọn orúkọ tánàbì máa yí padà ànábì èyí orúkọ fámìlì padà orúkọ ẹni yẹn gangan sótìyé wọn làǹdàbí sallallahu alaihi wasallam máa yí padà wọ́n mọ Abu Dharr sí al-Ghifari ó sì jẹ́ni tó gbajúmọ̀ sí ìwà ìráyésá débi pé ìgbà tó fẹ́ kọ́lé jẹ́ bó ṣe wá nínú ìtàn wípé ó wá olùmọ̀lé bricklayer pé ilé tó bọ̀ ń mọ wọn òun ò gbúdọ̀ ga ju òun lọ tó ń bá fẹ́ wọ ọbẹ̀ kọjá tó ń bá ti wọlé déédéé òun náà ni yóò ṣe ìdíyàn àmọ́ fòkè táyé wá gbà bóun bá sì nà tóun bá sùn báyìí níbi tó ń mọ òun náà ní kí léwu mọ sódà tó ń bá sùn ẹsẹ̀ wọn kan orí wọn kan ọmọ jù bá náà lọ ìṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe fandafanda nù lé ní kéèyàn gbàgbé àlùkìyà mọ́ láàfin láàfin sọ ta ló lè ṣe yín sọ wàá da Abu Dharr al-Ghifari ẹ wá wọ ẹni tó ti jẹ́ olè rí ẹ wá ohun tí islam sọdá so gbogbo kùdẹ̀kùdẹ̀ tara tiẹ̀ náà ó yẹ kí islam ó gbà tí islam rẹ ò bá tí ì rí gbà àti pé islam rẹ yẹn ò tí ì kò tí ì mọ̀yán lérí ọlọ́run jẹ́ kí islam wọ́n mọ̀yán lérí o ó sì ń jalè ó sì ń kírun islam rẹ yẹn ò tí ì mọ̀yán lérí ó yẹ kó gba olè ńlọ́wọ́ ẹ̀ ó sì ń kírun ó tún ń parọ́ ó kí islam yẹn kó gba irọ́ ńlọ́wọ́ rẹ̀ òun kírun ó tún ń ṣe sìnà ó yẹ kí islam rẹ yẹn tó bá yẹ kó ti mọ́yá lórí ó yẹ kó gba ìwà sìnà ó yẹ kó kó lọ́wọ́ rẹ̀. so látara àdéhùn Abu Dhar al-Ghifari òun nìyẹn bákan náà abu abdulrahman mu'adh ibn jabal gbogbo àná la mọ̀ mu'adh ọmọ jabal ó ní aṣojú tànàbí lọ sí Yemen kó lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ bákan náà abudar uh, mu'adh bin jabal ó ń bẹ nínú ẹni tí ànábì sallallahu alayhi wa sallam tànàbí sọ̀rọ̀ kan fún ó wá ní ìrè òjíṣẹ́ ọlọ́run ṣé kí n sọ̀rọ̀ yìí fáwọn èèyàn anábìnrin là kó má sọ fáwọn èèyàn tó bá ní o máa sọ fún wọn sìn àwọn èèyàn ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó wá gba ọ̀rọ̀ wọn ṣùgbọ́n gbà tó kù sáà tó rí pé àsìkò tó wọ́n dá ẹ láyé ń súnmọ́ ó wá sọ̀rọ̀ síta kó má bàa gbé ìmọ̀ yẹn kó má gbé lọ. kí lọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú haqqullah ala al-ibad wa haqqul ibad ìwọ ọlọ́run lórí awa ẹrú ó pé kásìn ká má pa nǹkan mi papọ̀ mọ́ ìwọ ẹrú náà lọ́dọ̀ ni wípé òun ò ní fìyà jẹ ẹnikẹ́ni tí ò bá ti dogun papọ̀ mọ́ wọn lọ òun ò ní fi sínú náà mọ́àdún ìjábá lè wá nílò òjíṣẹ́ ṣé ká máa sọ fáwọn èèyàn pé tẹ́ẹ̀bà láti ṣe bọ́ ọlọ́wọ́ ànábi náà má sọ ọ́lẹ̀ aláya tẹ́ kìlò kó jókòó tẹ́tẹ́rẹ́ ṣé ká máa ti ṣe abu amin afáwa mu'adh bin jabal ó padà wàá sọ̀rọ̀ yẹn khawfan min kitman al-ilm ó ń páyà pé kó má fi ìmọ̀ pa mọ́ nígbà tó kù sáátà tí ó fẹ́ jáde láyé àwọn afáwa méjèèjì iná gba hadithi tí a fẹ́ kà lálẹ́ yìí ni wọ́n gbà wá kí bá kí ó bá yọ́nú sí wọn. عن رسول الله صلى الله عليه وسلم قال لا تودوا جشولون tí káàtì kọ́lọ́ bá ń bẹ fún sọ báyìí pé ittaqillaha haythuma kunt páyọ̀ ọlọ́run ní gbogbo ibi tí ọba wà wa atbi'i sayyi'ata alhasanata tamhuha máa fi dáadáa tẹ̀lé àìdá tó ọba ṣe torí pé dáadáa tó bá tẹ̀lé àìdá ó máa ń pa àìdá yẹn rẹ̀ ni wa khaliqin nasa máa báwọn èèyàn lò bi khuluqin hasan pẹ̀lú ìwà tó bá dáa rawahu at-Tirmidhi ọ̀rọ̀ tí anabi sallallahu alayhi wa sallam bá wa sọ yìí wàsíyà ni àsọtẹ́lẹ̀ wáàsí ìmọ̀ràn ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìtanilólobó òun ni anabi sallallahu alayhi wa rẹ̀ kọ àwọn sàábé yìí àmì báàbí awla anábì dojú ẹ̀kọ́ àwọn sàábé ni ọ̀rọ̀ yìí amúlẹ xitọ ọ̀rọ̀ yẹn ó jálẹjáko lórí wa àtàjẹ mùsùlùmí wàsíyà méjì mẹ́ta ló wà ń bẹ alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ó ní í ṣe pẹ̀lú ọlọ́run bá bọ́lọ́run wa lò ẹlẹ́ẹ̀kẹta ó ní í ṣe pẹ̀lú bá bá àwọn ọmọnìyàn tá à ń bá gbé bá a ṣe bá wọn lò yálà ó jẹ́ mùsùlùmí ni o àbí kì í ṣe mùsùlùmí torí pé nu hadithi anabi ó sọ pé wa khaliqil muslimin bi khuluqin hasan ó ní wa khaliqin nas gbogbo èèyàn àkọ́kọ́ nu wàsíyà yìí takwallah ittaqillaha haythuma kunt ọlọ́run níbikíbi tó bá wà má máa nà taqwa àtaqwa ìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àfọ olùmẹ̀sìn bí wọ́n ṣe túmọ̀ ẹ̀ wọ́n lò náà ní imtithalu awamirillah wajtinabu nawahi ìtẹ̀lé àwọn àṣẹ tọ́lọ́run bá pààyàn láṣẹ kéèyàn máa ṣe kéèyàn ó sì yàgò fún àwọn nǹkan tí ọlọ́run ọba kọ̀ fún wa tó jágbe mọ́ wa tó ní amádeedi ẹ̀ kéèyàn yàgò fún kéèyàn wá máa ṣe níṣe pé mo fẹ́ fi mórí bọ́ níbi ìyà ọlọ́run níjọ́gbìn dàlùkìyàmà mo fẹ́ fi rójú rí ọlọ́run níjọ́gbìn dàlùkìyàmà ní tí wọ́n ń pè ní takọ́ àlẹ́lẹ́ ó ń bẹ́ẹ̀ nú àwọn olùmọ̀ tí wọ́n ní atakọ́a wọ́n ní ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run wọ́n ní nínú àwọn sọ̀hábà ó fún wa ní ìjíǹjẹ́bẹ̀rù ọlọ́run pẹ̀lú àpèjúwe ó nírà gẹ́gbà tí yàn bá ń rìn ní orí ilẹ̀ kan tí ẹ̀gún wà ń bẹ ọ̀pálámbá wà ń bẹ ìgò wà ń bẹ ó wá ń bi ẹni tó béèrè béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo ló ṣe máa ṣe tó o bá ń kọjá ń bẹ òṣèmìíràn fi àbí màá kásọ̀ mi mára dáadáa màá sì máa wo ibi tí mo fẹ́ fi màá kọ́kọ́ wo bí tí mo fẹ́ gbẹ́sẹ̀ lé náà kí n tó ṣe kí ni o kí n tó gbẹ́sẹ̀ ó ní wadhalika taqwa ó ní dáńpẹ́ níbẹ̀rẹ̀ ọlọ́ni ìyẹn túmọ̀ sí wípé ilé ayé òun lójú ọ̀nà àwọn ìgò palamba tí wọ́n pa sójú ọ̀nà òun náà làwọn maharimullah àwọn kan tó lọ ń ṣe léwọ̀ àwọn ibi tí ò sí gò ń bẹ̀ òun náà ni awamirullah àwọn kan tó lọ ń pa wá láṣẹ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ìwà máa ń rọ kiri ká èèyàn semi semi semi sọmi sọmi sọmi èèyàn lèèyàn wà kóra dúró pé mi sọ jẹ́ n ronú séyìí tí màá sọ tó bá ìyọ̀nà ọlọ́run semi semi semi mi ò sí ọ jẹ́ n ronú séyìí jẹ́ n wò yìí tí màá ṣe tí màá fi rojú rẹ ọlọ́run àti gbogbo àwọn nǹkan tó bá jọ báyẹn téèyàn bá lè ní nǹkan yẹn lẹ́mìí bẹ́ẹ̀ afáàní fàdáyà lè kà tọkọ wa ẹni tá à ń pè ní bẹ̀rù ọlọ́run ọba nìyẹn anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kódà àwọn afáà míì wọ́n tún sọ wọ́n ní ìtàn pè níbẹ̀rù ọlọ́run wọ́n lòun náà ni wípé an yajidaka Allahu fima amaraka bi kọ́lọ̀ ń kó máa rí ọ ní gbogbo ìgbà níbi àwọn ìtòpa ọ láṣẹ kọjá kí gbogbo gbòkègbodò sẹ̀mí rẹ ibi tá a ti máa bọ́ ibi ntọ́lọ̀ ni ò ṣe ló wà wà á yafqudaka fima harrama alayk kọ́lọ́hún ọba kó má kẹ́fìn rẹ kó má gbúrò rẹ rárá níbi nǹkan tó ṣe léwọ̀ kò yí débẹ̀ pé ìmọ̀ ṣe báyìí kò náà nìkan náà pè ní taqwa taqwa ààlà kékeré kan ló wà láàrin òun taqwa àti nifaq tó bá ti jẹ́ pé tẹ́kọ́wà pẹ̀lú definition tá a sọ yìí béèyàn bá ti ń bẹ níwájú àwọn èèyàn lèèyàn máa ń ṣe ṣùgbọ́n tó bá ti kú ọ nìkan tó rí pé nìkan kan ò rí ọ ìdàkejì rẹ̀ ló ṣe yẹn nifak wọ́n ròyìn àfáà wa Uthman bin Affan radiyallahu anhu wọ́n ní kánà Uthmanu tayyiba sira naqiya sirira. wọ́n ní afọ awa bin Affan ó ẹni tó mọ́ níròyìn ọlọ́mọsẹ̀ sànú àwa náà ẹ̀rí pé tó ń sọ̀rọ̀ ẹlòmíì báwọn èèyàn pé méjì mẹ́ta ẹ̀ sádàálẹ̀ àfáà lóòótọ́ sáwọn èèyàn gidi wá lè eléyìí náà sọ bẹ́ẹ̀ eléyìí náà sọ bẹ́ẹ̀ wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹlòmíì ah, àwọn èèyàn dáadáa nù àwọn èèyàn dáadáa nù ẹnìkan mi ìfẹ́ débì kan rí àbúkọ àwọn yẹn máa sọ̀rọ̀ láì dá mo á ń bí àwọn yẹn pé kí ló ṣe fún yín níjọ́ tí mo tún wá pàdé lárúbáwá kan náà láàmú á dárúkọ ẹni yẹn lábàá ní ah wà aṣọ́rò náà sálàlá ah mo á wò ó pé ṣé gbogbo èèyàn náà ni wàá sẹ́ni kankan tó sọ dáadáa ọlọ́run ọba kọ́mọ́lẹ́ sànù wa antum shuhadahu Allahi ẹlòmíín sì ń bẹ kódà ibi tó o ti rò pé wọn ò mọ̀ kódà àwọn tí ò rí rí wọn máa sọ dáadáa nípa rẹ̀ wọn máa sọ dáadáa nípa rẹ̀ bẹ́ẹ̀ bá ti jẹ́yàn dáadáa lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ja'ala Allahu lahu qabula fil ard ọlọ́run àwọn èèyàn máa sọ dáadáa nípa rẹ̀ wajalli lisana sidqin fil akhirin àwọn èèyàn máa sọ dáadáa nípa rẹ̀ bí kọ̀kọ̀ èèyàn bá ti dá bọ́ ọ bá dá pẹ̀lú ọlọ́run ní kọ̀kọ̀ kò ní ìdí kó fi àwọn èèyàn ọlọ́run fúnra rẹ̀ ni ó fi ọ hàn pé èèyàn dáadáa lẹ́nu ṣùgbọ́n tó bá sọ pé kọ̀kọ̀ rẹ sọ́lọ́run tó bá bàjẹ́ ọ̀wá ń tún ìta ṣe káwọn èèyàn lè mọ ọ̀rọ̀ pẹ́ ni rí ni ọ́ ọlọ́run ó padà jẹ́ ká yóò mọ̀ wípé òye ṣèyàn dáadáa lànà sallallahu alaihi wasallam lànà sọ fún wa pé ittaqillaha haythuma kunt àti gbangba àti kọ̀kọ̀ àti wọ́n rí mi àti wọn ò rí mi àti wọ́n mọ ibi tí mo wà àti wọn ò mọ ibi tí mo wà àti páwọn èèyàn sọ̀rọ̀ àti páwọn èèyàn ò ní sọ̀rọ̀ ittaqillaha haythuma kunt ọmọnìyàn aṣaburú gbà mí yọ perfect ẹ̀ débi pé ẹ̀ tún mọ kan sára sí ni pé ẹ̀ lè mọ̀ pàbùrú ló ṣe ṣùgbọ́n èèyàn ọba mọ̀ òfúrẹ̀ náà mọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tó dáa ó sì mọ̀ pé ní burúkú ni gbogbo wọn sì mọ kàn sára sí pé àwọn ẹni rẹ nìyẹn kọlọ́n kó sàánú ẹni kọ̀ọ̀kan wa òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣe wàsíyà fún wa wípé ittaqillaha haythuma kunta pípáyọ̀ ọlọ́run ní gbogbo ibi tí tó o bá bára rẹ ẹlòmíì bẹ tó bá bára rẹ láàrin àwọn èèyàn dáadáa yóò ṣe dáadáa tó bá bára rẹ láàrin àwọn ẹni bú yóò dèèyàn burúkú òun la yu'athir bal yata'athar la yu'athir bal yata'athar òun èyí ti ta'athir kì kì influence àwọn èèyàn ó máa ń wà influenced ni ó bá gbé dáadáa lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bíi ajé ilé kúkú àbí ewúrẹ́ ilé kúkú làwọn tá ń pèlè kòkò kòkòrò tó máa wà lára ewúrẹ́ yẹn tewúrẹ́ kan bá nílà bẹ́ẹ̀ bá lọ ṣàgbo ẹran ọgọ́rùn ẹran táwọn ò rí bẹ́ẹ̀ yóò á fèrè gbogbo kò ní látara pọ́ wà láàrin ọgọ́rùn kò ní torí ẹ̀ wá dipara rẹ̀ ó padà wá máa jọ̀lọ̀ irọ́ yọ yà kó bá àwọn ọgọ́rùn so àwọn ọgọ́rùn yẹn láàyò á baliyat láyò àthẹrún baliyat àthẹrún àwọn ò ní lè bí wọ́n ṣe dáa tóun wọn ò ní kópa nínú ìgbésí ayé elékùkù kọ́ wá padà dáadáa elékùkù ẹ̀yọ kan ni ó yà kó bá wọn àwọn èèyàn kan ń bẹ báyẹn àwọn èèyàn kan sì ń bẹ wípé you are thirun walaw kanu fi majmu'atin minan mi majmu'at ashrarin minan nas kódà kan wà láàrin billions àwọn èèyàn tí ò dáa wọn yà lápá lára àwọn ẹni yẹn ni bí wọn ò sì lápá lára ẹni yẹn àwọn ẹni yẹn ò ní lè lápá abúlára tiwọn. hada hakikatu taqwa ittaqillaha haythuma kunt ẹrẹ lómi ó wà láàrin àwọn èèyàn dáadáa yóò mọ̀ sí dáadáa bírí bá yí báyìí bẹ́ẹ̀ ọ lọ gbébì kan gbà tí ó bá dé ẹ bá rí nínú gbọ́n lọ gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe dáadáa tó yẹ kò ní ṣe mọ́ Ah, kí ló dé yóò ah in fact <laughs> nǹkan ti kọjá ayé ti lajú kọjá àgbè tẹ́ ń sọ yẹn sọ ha dà wọ ní tí ń sọ ni wípé àṣẹ tó ń ṣe ń gbà yẹn kì í ṣe nǹkan dáadáa ìṣọ́ ọlọ́run bá ní ìtẹ́kìlọ àìfọ̀mọ́kún bẹ̀rù ọlọ́run gbogbo ààyè tó o bá wà èèyàn máa bẹ nípò gíga ń gbà míì tó yẹ pé nítorí ọba ti ṣe abẹ́gẹ́ náà nù ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run láàyè yẹn náà mọ̀ wípé bó o ṣe wà nípò tí wọ́n bá gún ọ ní nǹkan tó dùn ọ tí wọ́n bá gún ẹni tí ò nípò kankan náà bí ó ṣe dùn ẹni bó ṣe dùn ọ̀hún náà ni ó ṣe dùn ẹni yẹn náà wàákàdà arákùnrin kan anabi alayhi wa alayhi wa sallam arákùnrin yìí ń lọ òǹgbẹ wa ń gbẹ òǹgbẹ yìí lágbára púpọ̀ fanazala fi bi'iri ó bá sọ̀kalẹ̀ sínú kànga kan gbàtọ́ wọnú kànga yẹn ó bá mumi famala abatuma ó mumi ikùn rẹ̀ ó ó ó kún dáadáa ó wá jáde gbàtí ń lọ ó bá rí ajá kan wọ́rọ́ akẹ́lẹ́bẹ̀n yẹ́l haso minal atosh ajá yẹn aláhaso. Allah òní ká dámọ̀ yọ àwọn yorùbá ha òǹgbẹ tí ń gbé ajá wọn yá kúlù fárọ nínú àtọṣ ó bẹ̀rẹ̀ àtàrọ àtọrọ ó bẹ̀rẹ̀ sí ní jẹ ìpè ajá yẹn ń jẹ ìpè ní látara òǹgbẹ torí pé yẹn tí ìpè bá tutù bẹ́ẹ̀ yẹn bá bù sẹ́nu tó fún lẹ́nu bíi gàárì bẹ́ẹ̀ abẹ́ mu gàrí ọkọ̀ fún omi ara ẹ̀ mu yóò wá kó gbígbẹ tó bá ti fún omi rẹ̀ ó tóró ajá yẹn náà ń fún èpè lẹ́nu bóyá omi ajẹ toró sí lọ́nà ọ̀fun níbi tí òǹgbà yẹn lágbára dé bàtà arákùnrin yẹn wá wo ajá wọn ni ah irú tó ṣẹlẹ̀ sí mi náà ló ṣàjá yìí ó sì wọnú omi kò wá rí ní tí yóò omi fún ajá wọn ọwọ́ ayọ̀ hófù rẹ̀ bàtẹ́ ọwọ́ àlọ́ fi bu omi fún ajá wọn ajá yẹn wá mú omi anabi sallallahu alayhi wa sallam anabi wa ni wa shakara allahu lahu wa adkhalahu aljanna ọlọ́run sì dúpẹ́ fẹ́ nìyẹn ó sì sọ̀rọ̀ màá jẹ́ náà látara kínní ẹni yẹn náà ó ní ṣòro pé á bóun gbẹ́ sí ń gbé ajá yìí bó ṣe ṣèmi náà ni ó ṣe máa ṣe o bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá wà nípò tó ga àfọwà Umar bin Khattab radiyallahu anhu àrùbọ́ ìgbà tí amul Qahf ń pè amu yẹn ní amu Ramada ìgbà tí gbogbo òlu tí nǹkan ò sí ẹranko nǹkan oko bàjẹ́ ibi ń pa àwọn èèyàn ń lu Madina Umaru tó jẹ́ olórí wa halafa Umar Umaru wa búra wípé Allah akula al-lahma was-sim òun ò ní fẹnu kan ẹran àti nǹkan bí òróró bí wàrà òun ò ní fẹnu kan títí tí ìgbà ó fi yí padà nínú lò ó dì ní ara rẹ̀ láwọn kan yẹn kó o náà bàa lè mọ fíìlì ní ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n láwùjọ tiwa bí ò ṣepo àwa mẹ̀kúnnù la mọ̀ pé ò ṣepo àwọn tí ń bẹ lókè epo gbúdọ̀ wọ́n lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n tẹ́pẹ́ àwọn náà mọ̀ pé ẹ mọ̀ jẹ́mi náà rí so yóò lè ṣe à ṣòro alámì yẹn yóò bá wa pín yóò dọ́gba nǹkan yẹn iṣẹ́ ó tètè lè wáyé lórí nǹkan yẹn ṣèdí tó fi jẹ́ pé gbogbo àyẹ̀tí yẹn náà bá wà bẹ̀rù ọlọ́run mà pé ní tó kónira bọ́ ọ náà yóò kónira bẹ́ẹ̀ lómi ní tó dẹ́dùnú fún ọ náà ní náà ló lè jẹ́dùnú fún ọmọlàkejì ìtẹ́kìlá àìsùnmá kóńt iṣẹ́ ọlọ́run bá nípa ayọ̀ ọlọ́run ní gbogbo àyè tí o bá wà o wà á ti bí ìṣèyí àtàl hasanata tamhuha máa fi dáadáa tẹ̀lé kọ́ àtìbá rẹ̀ kó o fi tẹ̀lé ìyàtọ̀ ń bẹ láàrin tẹ́bíà wà á ti bá a wà á ti bẹ́ẹ̀ fi tẹ̀lé fi dáadáa tẹ̀lé àìdá tamhuha kí náà ń pè láìdá òun náà ni athunu wal atham wal maasi àwọn ẹ̀ṣẹ̀ yálà ẹ̀ṣẹ̀ kéékèèké ni àbẹ́ṣẹ̀ ńláńláńláńláńlá àìdánu bẹ́yàn bá ti ṣe ẹ̀ṣẹ̀ àìdá kéèyàn wá padà ṣe dáadáa lẹ́yìn lẹ́yìn rẹ̀ olórí dáadáa téèyàn lè fi tẹ̀lé ẹ̀ṣẹ̀ àtàwùbá olórí dáadáa téèyàn lè fi tẹ̀lé ẹ̀ṣẹ̀ òun náà ni kéèyàn ò ṣe kíni o kéèyàn ò túbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run inna allaha yuhibbu tawwabi wa yuhibbu limutatahhirin ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwọn tó máa ń túbà so yẹn túmọ̀ sí wípé àtàwùbàtú tamhu as-sayyi'at ay adh-dhunub kéèyàn túbá a máa pa ẹ̀ṣẹ̀ yóò parẹ́ èyí ó tún dẹ̀ tọ́lọ́ ọyọ̀ lọ́sí. bákan náà wà á ti bìrì àṣeyí ata alhassana á ti bìrì fílù amúr ni ó sì gba maf'ulayn wà á ti bìrì àṣeyí ata alhassanata àṣeyí ata maf'ulul awwal alḥasanata alimaf'ulu thani lẹ́yìn pàápín dáadáa téèyàn lè fi tẹ̀lé àìda tọ́jú àtàwọ́bà òun lè tó dáa jù ọ̀gá gbogbo dáadáa téèyàn lè fi tẹ̀lé àìda téèyàn bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó lẹ́ṣẹ̀ téèyàn wá ronú pìwàdà téèyàn tọrọ àforíjì nínú ọlọ́run àdùnsí púpọ̀ bákan náà téèyàn bá ṣe àìda àfáà Sheikh Islam ibn Taymiyyah rahimahullah wọ́n ní kéèyàn ó ṣe opposite nǹkan ìdàkejì ẹ̀ ní ti dáadáa lápèjúwe kéèyàn ó bú àwọn òbí èèyàn kéèyàn yan àwọn òbí èèyàn lódì ẹ̀ṣẹ̀ ni àbí ìṣẹ̀ṣẹ̀ ìgbà téèyàn wá túbá èèyàn wá bẹ̀rẹ̀ sí ṣe opposite èébú tó fi bú wọn yẹn ó sínú fẹnu rẹ̀ pọ́n wọn lé ọbẹ̀rẹ̀ sí ní ń súnmọ́ wọn èyí tó fi yàn wọn lódì yẹn ọ̀wọ́n àǹsí ọ́pọ́sìtì ẹ̀ ní ti dáadáa eléyìí náà kó sí abẹ́ wàhátì bíi sẹ̀yẹ atal hasana tamhuha. bákan náà ọmọ òrukàn o ìfẹ́ rí sójú tó bá ti rí fà ó ti là ń kó lórí wọ́n bá ti yọ ọjọ́ ọ̀fẹ́ ṣe orí ìgbà tó wá gbọ́ wá sí pé kí tó túbá ìwọ́ máa ń kan ní kò lórí tẹ́lẹ̀ tó bá ti wá rí ó dì mọ́ ọmọ fọ́ra lórí opposite èkó oníkọ́ so wàhátì bìhí sèyí atal hasana tamhuha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni asalawatul khams mukaffiratun lima baynahun in inu shtunibatul kabair aljum'atu ila aljum'a mukaffiratun lima baynahun ìrun jimá téèyàn kí lọ́sẹ̀ títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ eléyìí tọkọ kíyàn yóò pa gbogbo àwọn àṣe rẹ̀ tó ṣe yàn yóò parẹ́ títí di jimá mi lókùrúgbà téèyàn bá ti jí sọ́fìn àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá ní kúkúrú níta fẹ́ fààyàn bẹ̀ ni wípé gbogbo wa ìjọmọ nìyàn wa àmọ̀ tẹ̀sọ́fìn àwọn ẹ̀ṣẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ yóò máa ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n tá a bá ti ń kẹ́fín ẹ̀ káì tí máa túbá lọ́sọ̀dọ̀ ọlọ́run ìyẹn ní hasana ká sì wàá máa ṣe ìdákejì àìdá tá a ṣe ń ìdákejì opposite rẹ̀ ní dáadáa ká máa fi tẹ̀lé tá a bá ti wáá fi ń tẹ̀lé tamuruha yóò pa nǹkan yẹn rẹ̀ débi tó bá dọ́gbẹ́dàlì kìyàmà a kò ní sákọọ́lẹ̀ àìdá yẹn níwájú ọlọ́run subhanahu wa ta'ala gbàtà lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn tó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni yubaddilullahu sayyi'atihim hasanat ọlọ́run ọba yóò fi dáadáa rọ́pò àwọn àìdá tí wọ́n ṣe ń lé ayé nínú tafsir ibn kathir abdul fida wọ́n jẹ́ kó yíwa ń bẹ̀ wípé tafsir aya yẹn wọ́n ní bójú àdéjọ́ gbé dàlù kìyàmà ọlọ́run ọba subhanahu wa ta'ala tí gbogbo àwọn ẹ̀dá tá a bá wà níwájú rẹ̀ ọlọ́run yóò fi iṣẹ́ gbogbo wa yóò fi hàn wá ọlọ́run ó fi iṣẹ́ wa yóò fi hàn wá bàbá wa rí iṣẹ́ wa iqra kitabaka kafa binafsika al-yawma hasiba wọn náà máa kà tó ṣe nù téèyàn bá rí tó bá kọ́ rí báyìí yasfarru àwọ̀ èèyàn ó sì yí padà yóò di yẹ́lò minal khawf fún bẹ̀rù ló tó ń ta njọ́ tó ń yí mú gbogbo ẹ̀ lọ́wọ́ àbẹ̀ ma li hadhal kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira wala yadhlimu rabbuka ahada ọmọ nìyàn wà ọgbà ah ẹ sinadu ń dọ́gbọ́n jọ́ ṣe tó wọn fún high school olótújáde yìí ọtí gbogbo ẹ̀ ló tún dúró yìí ọmọ nìyẹn ò ní kó tọ̀ kò sí iná ní báyìí ọlọ́run ní ọya ẹ̀tún fi hàn lẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n bá fi hàn lẹ́ẹ̀kejì kò bá ní rí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ̀ dáadáa ó ti wá pọ̀ bí àwọn ẹ̀dá lẹ́wà ní ayé rọ́bì ọlọ́run bá kò yé mi mọ́ ọlọ́run ní ṣe ti túbá ń tó wà láyé tó túbá tó túbá ń

kéèyàn ò túbá lórí téèyàn ń ṣe tí ò dáa kéèyàn ó tètè tara ṣẹṣẹ àtúbá ẹn sari'u ila maghfiratin min rabbikum yajibu alimubadara mubadaratu at-tawbatu wajiba wa tajibu al-mubadaratu ilayha tútúbá ọ̀ranyàn ni ọ̀ranyàn sì tún ni kéèyàn ó má fi tútúbá falẹ̀ kéèyàn ó tètè túbá lórí nǹkan téèyàn bá ṣe tí ò dáa abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó mọ̀ ṣe àfihàn wa lọ́wọ́ tamhuha torí pé gbogbo ní téèyàn fi tọ́jà ìdá yẹn yóò padà di nǹkan tí ó parẹ́ wa khaliqin nasa bi khulqin hasan eléyìí wàsíyà ẹlẹ́ẹ̀kẹta yìí talákọ̀ọ́kọ́ ittaqillah ẹlẹ́ẹ̀kejì mahawu as-sayyi'ati bil ọlọ́run ni bí bá a ṣe bọ́lọ̀ ń wà lónìí ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta ó ní ṣe pẹ̀lú ẹ̀dá ẹgbẹ́ wa anábì ní wa khaliqin nasa máa báwọn èèyàn lo bi khuluqin hasan pẹ̀lú ìwà tó dáa pẹ̀lú ìwà tó dáa nínú ọ̀rọ̀ tánà sálàmù sọ yìí anábì ò sọ pé wa khaliqil muslimin máa báwọn mùsùlùmí lò ọlọ́ọ̀rajà lọ́wọ́ ẹni tí ì ṣe mùsùlùmí ó lóúnjẹ ńlé ọba lọ gba àwọn kóńgò ráìsì mẹ́ta lọ́dọ̀ ìyá Victor ńgbọ̀ wá gbà ọ̀dá ọ̀sẹ̀ mẹ́ta ọlọ́sànwó padà ọ̀sẹ̀ mẹ́ta pé àfa ọ̀sànwó fún ìyá Victor oṣù kan ọ̀sànwó ọdún kan ọ̀sànwó a àfa ẹ̀ ní sanwó ni pé ẹ̀ á san ẹnìkan ẹ̀ sanwó ìyá ẹ̀ fún mi èmi kèfèrí ni gànímọ̀ nìyẹn bóun ó sì máa sọ fún bóun ó sì máa sọ fún òun ò ní sanwó gànímọ̀ ni ọ̀rọ̀ ogun ni ọ jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú owó torí pé ìgbà tọ́lọ́run sọ̀rọ̀ nípa owó almuamalatul maliya ọlọ́run ọba ò fi ẹ̀sìn sí o ẹjẹ́ ìṣe mùsùlùmí tó bá jẹ owó ẹ̀ lọ́nà ẹ̀tọ́ ọ̀pọ̀ o ọlọ́run wala ta'kulu amwala nas amwala nas laysa amwala muslimin wala ta'kulu amwala nas bil batil ẹ má jẹ owó àwọn èèyàn lọ́nà èwú sílè kan ọmọlàkejì má jò kó sínú tiẹ̀ lọ́nà àbọ̀sí o nàbí kìí ṣe mùsùlùmí orí n tó lè ṣe ẹnìkan ní sùtá ọwọ́ àníṣe bí kìí ṣe muslim ọ̀ wá sọ fún títẹ́ nìyẹn fi wá kó sínú wàhálà yìí la ìyẹn ò sí nínú ìwà nàbí sallallahu alayhi wa alihi wa sallam torí bọ́lá ń pa nàbí ni rahmatan lil alamin ìkẹ́ àánú lọ́lọ́run sí ànábì fún gbàgbà láyé lànàbí sallallahu alayhi wa sallam ànábì ni wa khaliqin nas bi hasan kódà ànábì sallallahu alayhi wa sallam anábì tún sọ pàtàkì kíwẹ̀ èèyàn ọ̀dà anábì tún wá ó rò mọ́ ó so papọ̀ mọ́ pípé ìmánì ìmánì èèyàn nínú tí máa jẹ́ kí ìmánì èèyàn ó pé òní káwọn èèyàn máa júwe èèyàn pé á ah, ẹni èèyàn dáadáa ni ah, ọmọlúwàbí ni ìwà rẹ̀ dáa tó bá tún wá papọ̀ mẹ́sìn lára èèyàn ó túmọ̀ pé yín tó pè mọ́ra rẹ̀ yẹn ó pé lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam anabi ni akmalul mu'minina imanan ahsanuhum khulqa akmalul mu'minina imanan ahsanuhum khulqa anabi sallallahu alayhi wa sallam anabi ni àwọn tó pé jù ní imani láàrin àwa mùmìnì tí ìgbàgbọ́ wọn pé jù òun làwọn tí wọ́n bá dára jùlọ nínú ìwà ọmọlúàbí àwọn tí wọ́n bá dára nínú ìwọ ọmọlúàbí àwọn ni wọ́n pé ní mọ́ni jù láàrin lóòótọ́ yanugba ń bẹ súnà ń bẹ gbogbo ẹ̀ ń bẹ ọ wàá bẹ́ nìkan da nǹkan pọ̀ rí kí wọ́n sọ dáadáa nípa rẹ̀ ẹ pọ́lísì tèmi nìyẹn nígbà mo wà ní mo àlékòó gbogbo àyìn náà sọ pé mi ò dá nìyẹn nígbà mo wà ní lẹ́nugun in fact àwọn èèyàn mi ò ń wòye dá sí mi mi ìdẹ̀ta sẹ́nìbọ́dì mi ìdẹ̀ta sẹ́nìbọ́dì báyìí gba àtìmọ́ alákùrẹ́ náà èmi ò bẹ́ẹ̀ nìkan ká ṣe ọlọ́run mi ni mo fèsì ah, ah. ọ̀dà ìmọ̀ọ́nì tó lóun ní òun náà kò tí ì pé náà anabi sallallahu alayhi wa sallam anabi ro ẹ̀sìn àti ìjọmọlúàbí anabi papọ̀ anabi ni wa man waqa'a fi shubuhat wa man ittaqa shubuhat faqad istabra' li dinihi wa 'irdihi anábìrin gbogbo ẹnikẹ́ni tó bá ti sá fún nǹkan rújú ẹni yẹn ti ó ti sàfọ̀mọ́ lìdí nìyí ẹ̀sìn rẹ̀ àtọmọlúàbí ẹ̀ anábì ó sọ ẹ̀sìn ó tún sọ ìjọmọ bó tilẹ̀ yẹ pé ìjọmọlúàbí ó ti wọnú kíni o ó ti wọnú ẹ̀sìn bẹ̀tí bí tá a bá ti sọ lọ́tọ̀ọ̀tọ̀ báwọn afẹ́sí tẹ̀ríkìz lérí ẹ̀rẹ́dìní lórí ìjọmọlúàbí nínú ẹgbàá wa hadith mi anábì sallallahu alayhi wa sallam wọn lánàá bí sọ pé ìdá atákùn man tardawna khulqahu wa dinahu fazawwijuhu wa illa takun fil ardi fitna wa fasadun arid wa fi riwayatin wa fasadun kabir bó lè pa àdìsí yẹn nù kún àdìsí wọn wọn bẹ nù àwọn afa aládìsí wọn aládìsí wọn lálàáfíà ó sì bẹ nù wọn tí wọn ní àdìsí hasan ní wallahu alam ṣùgbọ́n ìta fẹ́ fààyàn bẹ̀ ni wípé ẹ̀sìn àti ìwà ọmọlúàbí ìwà ọmọlúàbí òun ló jẹ́ àṣepé ẹ̀sìn bẹ́sìn bá dúró tí ò bá sí wọ ọmọlúàbí ń bẹ èèyàn dọ̀tí ẹ̀sìn yẹn ọ̀ ń dọ̀tí ẹ̀sìn yẹn nù àwọn yàrá máa ah, wá sẹ́sìn yẹn náà ló sọ lónìí kó wù àbáyé bọba bẹ́ẹ̀ lómi ìdá nǹkan pọ̀ yóò lù yẹn jìbìtì bọba fọkàn tẹ́ lómi yóò jàǹbá rẹ̀ nasallallahu salama ìdí nìta nàbí sallallahu alayhi wa sallam sọ pé wa khaliqin nasa bi khuluqin hasanin ẹ máa báwọn èèyàn lò pẹ̀lú ìwà dáadáa ìwà dáadáa gan ó pé èèyàn sẹ́sìn púpọ̀ nígbà míì ju kọ́ ṣe máa fẹnu pé sẹ́sìn lọ ọlọ́run ọba kí o tún ẹni kọ̀ọ̀kan wá sí laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́ṣe dáadáa ń bẹ fún wa látara anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìwà dáadáa ká má fojú kéré èyí tó kéré jù nínú ìwà dáadáa anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni la tahkiran min al-ma'ruf ولو أن تلقى أخاك بوجه طليق أو بوجه طلق má fojú na ìwà dáadáa kankan bó ti wulẹ̀ ọmọ kódà kó ti pé kó o pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú ìtújúká ẹni tó fẹ́ wá rí yàn pé tọ̀ ah, ẹ̀yin náà ni mo fẹ́ rí ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n pé tó bá fẹ́ sọ gan yọ gbàgbé mo fẹ́ rí ni ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n kí ló dé kí ni ṣé kílẹ̀ wá sí ẹ̀hẹ́n jọ́ sọ ní tó fẹ́ sọ náà bó ṣe rárá mọ́ òun ìwà tí ò dáa bó ọba sọ fún pé ah, ẹ ní ìlera gbogbo àwọn nǹkan tá a fojú rí náà yìí wa ń gidi ọwa ni ẹ má sọ̀rọ̀ yín àwọn tì náà àní ẹ ń gbọ́n tẹ̀ wí ah, tọ́lẹ́pẹ́ ni ẹ wá gbẹ́ ní ibùdó ọ̀dà máa wá ń jọ́ mi àmọ́ tí wọn náà bá ń la ó ti mọ̀ pé èmi náà yìí sẹ́ni yẹpẹrẹ bọ́lọ̀ ń bá ní káàyò wá ń jọ mi tí ẹ̀ ní máa tẹsẹ̀ tì lọ́wọ́ ọmọ kọ̀ọ̀kan nídìí kọ́sọ̀ yẹn mọ̀ tọ́lọ̀ ń bá ní káàyò wá ń jọ mi á padà wá rí mi ìtumọ̀ ọ̀rọ̀ tí ń sọ ni pé níjọ́ tọ́lọ̀ ń bá ní káàyò wá tẹ̀ ní máa tẹsẹ̀ tì ìjọ náà á padà wá rí mi. o lè má ka nǹkan yẹn kún ṣùgbọ́n ó ní tààsír nínú ẹ̀mí ẹni tó ń sọ̀rọ̀ yẹn na dáadáa kankan ká ṣe dáadáa sáwọn èèyàn ká ṣe dáadáa hatta alhayawanat àwọn ẹranko ká ṣe dáadáa sí wọn anabi sallallahu alayhi wa alayhi wa sallam ló fi ní wa khaliqin nasa bi khuluqin hasan gbogbo ìbágbépọ̀ rẹ pẹ̀lú àwọn èèyàn ìwà dáadáa ni ó fi máa bá àwọn èèyàn lọ nínú ọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa sáwọn èèyàn nínú ìwà ìwà dáadáa sáwọn èèyàn nínú ìṣesí èèyàn báwọn èèyàn lò nílò sí dáadáa nínú àwọn èèyàn ó fi máa dùn tán bá wà pẹ̀lú ẹ̀ ẹlòmíín bẹ tó bá ti wà báyìí yóò sọ àwọn èèyàn ah so ah ìgbà wo ló ń lọ náà ìgbà yóò para lọ́tún látàn tún lànà bẹ́ẹ̀ dé tán báyìí ẹlòmíín sì ń bẹ bí káwọn èèyàn máa kó lọ́dọ̀ rẹ̀ kì í jẹ́ pé owó ní ń gbé fún wọn kì í pé fún wọn nìkan kan ṣùgbọ́n muhammadu rẹ̀ pẹ̀lú àwọn èèyàn muhammadu tó ń tọ́jú ìbá eléyìí ni ìṣesí ànábì sallallahu alaihi wa sallam ọ sọ wọn kánábì ó wà níjókòó àfikẹ́ ráwọn èèyàn kọ̀rọ̀ kíkà rẹ̀ àfi tá ànábì bá wà nù lé nìkan lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n ànábì wa bí rìn lọ ẹ ra àwọn yẹn pẹ̀lú ẹ̀ bójókò ẹ ra àwọn yẹn pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn bá fi sọ fún wa law kunta faddan ghalizal qalbi lanfaddu min hawlik yóò náà bá lé kókókó aláyà kókó náà gbọ́n ámì sáwà ló ń kí báwọn ó tún jẹ́ ìyàmọ́ láyé kí ló lè tó bẹ́ẹ̀ wàlíyìí làwa àwa ló ń kí bó ṣe ń kí wọn sáwà ló ń kí báwọn ìjọ tó fi jẹ́ ìyàmọ́ láyé á sọ fún ọ lẹ́nu ẹ̀hán ẹ̀kún kí ló ń ṣe gbà á lórí pé o tún béèrè pé kí ló ń ṣe o sì tún jẹ́yàn máa láyé sẹ́yìn pé ẹni tó sọ yìí tó o bá rí tí ń bọ̀ lọ́wọ́ kan jọ mi ọ̀ ṣe kí ni ọ̀ <laughs> sà fún ìyẹn ò sí nínú ìṣẹ̀ṣẹ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam ànábì ní ẹni tó dáa jù nínú àwọn ènìyàn òun náà lẹni tí tó ń faraaro àwọn ènìyàn wa yasbiru ala adha'um tó sì máa ń ṣe sùúrù torí pé àwọn èèyàn tó bá fẹ́ àwọn èèyàn mọ̀ fi sùtá kan o wàyásùbìrò alẹ́ àdá tó sì ń ṣe sùúrù lórí torí pé dá ń pè ní pé èèyàn jẹ́ ni ire kì í ṣe pé kọ́ ọbẹ̀ ni ire gbé ó ń ṣe dáadáa sí ọ tàbá dúlù nìyẹn ṣùgbọ́n tá fi mọ̀ pé ire lèèyàn ni pé ẹni burúkú lẹni tí ń sí ọ ìwọ́n dẹ̀ ń ṣe dáadáa sí ìyẹn náà ń pè ní pé ire lèèyàn ṣùgbọ́n tó bá yẹ pé dáadáa ló ń bá ń ààrẹ náà ni ó sì ń kọ́ ṣùgbọ́n ká tó mọ àkíkọ ẹni re òun náà ni kò wà láàrin àwọn èèyàn tí ó dá àbọ̀ wà láwùjọ àwọn èèyàn kan tí wọ́n ń gún ọ ní nǹkan tí wọ́n sì náwó dáadáa sí wọn tó ń gún ọ ní nǹkan tí wọ́n náwó dáadáa sí wọn ìyẹn ló túmọ̀ ìjẹni re abẹ́lẹ́ wọn bá nínú tóbi rẹ̀ kó ká ẹnì kọ̀ọ̀kan wa kún ẹni re o kó sì ṣe àṣepé ìmánì ẹnì kọ̀ọ̀kan wa wasallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala wa sahbihi wa sallama kí a tó kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹni téèyàn ọkọ̀ wá jẹ́ ni retí jùlọ àwọn òbí èèyàn wabil walidaini ihsana lẹ́yìn èèyàn àwọn ìyàwó èèyàn àwọn ọmọ èèyàn anabi sallallahu alayhi wa sallam anabi ni wa khiyarukum khiyarukum li ahlihi ẹni tó jẹ́ ni ẹ̀sà jùlọ yín wọn náà lẹ́ni tó jẹ́ ni ẹ̀sà sáwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lẹ́yìn èèyàn àwọn dawul qurba àwọn alásùnmẹ́yàn èèyàn jẹ́ ni retí wọn ẹbí ẹ̀gbọ́n èèyàn àbúrò èèyàn ọmọ ẹ̀gbọ́n èèyàn ọmọ àbúrò èèyàn àbúrò bàbá èèyàn ẹ̀gbọ́n bàbá èèyàn ọmọ àbúrò bàbá èèyàn ọmọ ẹ̀gbọ́n bàbá èèyàn àbúrò yẹ èèyàn ọmọ àbúrò yẹ èèyàn ẹ̀gbọ́n yẹ èèyàn ọmọ ẹ̀gbọ́n yẹ èèyàn bó ṣe lọ nù dáwọlù kọrọba ni ó ṣe dáadáa sí wọn aládùúgbò èèyàn jìrọ́ọ̀nù àwọn aládùúgbò èèyàn téèyàn jẹjọ ń gbé ni ṣe dáadáa sí wọn àwọn àtàwọn ẹ̀dá ọlọ́run oríṣiríṣi ìwé ìṣe dáadáa sí wọn so ìyẹn ni ó túmọ̀ pé èèyàn dáadáa ni wá abẹ́lẹ́ wọn bá ń tóbi ẹ̀kọ́ mọ́tò ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan alẹ́ mi rè o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa